olólùfẹ́ mi o òtútù mú mi bọ̀ wálé o olólùfẹ́ mi <laughs> olólù ó ti dá mi lójú pé olólùfẹ́ tí yín gan wà lẹ́gbẹ̀ẹ́ yẹn káàbọ̀ padà sórí ètò bàbá ètò ẹ ti mọ̀ pé tẹ bá ti wà lórí ètò bàbá ètò pẹ̀lú ọlá ìfẹ́ ń ṣe kí ni ìfẹ́ ń ròlù lọ náà nìyẹn ẹ sì wá mọ̀ pé abala eré ìfẹ́ náà ni mo bọ́ sí báyìí ẹ̀yin ará ilé nǹkan tí mo rò pé ọlá a máa gba eré ìfẹ́ tiwa dandan ni àà ah, ah. tá a bá ṣe ṣeré ìfẹ́ ń bí ẹ̀gán máa ṣeré ìfẹ́ ń ṣùgbọ́n kí tó wá lọ sí abala yẹn gangan gangan àwọn ìdílé aláyọ̀ wọ́n ṣe wà pẹ̀lú mi ẹ kú kalẹ̀ yìí ìdílé aláyọ̀ ah, àwọn aráalé wọn kò ẹ ṣeun sá àwọn aráalé wọn kò yí jẹ rọṣirọṣẹ ẹ̀ra ṣé ẹ̀yin gan ṣe ń gbádùn ara yín lórí ètò bàbá ìtọ́jú. Ah. ètò tó yàtọ̀ ni. ó yàtọ̀ ẹ ṣe màámi tó yà lára ọ̀tọ̀. <laughs> ẹ ṣeun nígbà tí a bẹ̀rẹ̀ ètò yìí kí n tó lọ sí abala eré ìfẹ́ proper proper nígbà tá a bẹ̀rẹ̀ ètò ilé ẹ̀kọ́ mo sọ àwọn ìtàn mo sọ ìtàn kékeré kan tó ní ṣe pẹ̀lú owó tẹ́ bá rántí mo sọ bí arábìnrin àdùnbárìn bó ṣe lọ sọ́fíìsì ọkọ ẹ̀ tó bá oníbàárà ń bẹ̀ pọ̀ nítorí pé kò tiẹ̀ dúró kó tiẹ̀ wo pé ṣóníbàárà ni nítorí kàn bá wọn tí ọkọ ẹ̀ fi ẹ̀gbẹ́ kó ẹ̀gbẹ́ pẹ̀lú oníbàárà obìnrin ló dẹ̀ fari já tó ya aṣọ mọ́ oníbàárà lọ́rùn tó àwọn orú nǹkan báyìí ó ti máa ń ṣẹlẹ̀ nínú ilé àwọn èèyàn kí ni èròǹgbà tí yẹn jẹ̀ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀ màmí kí lẹ́yìn rí sọ sírú owú gbígbóná bẹ́ẹ̀ yẹn. irú owú bẹ́ẹ̀ ó lè ba ohun tó pọ̀ tó dára jẹ́. Mm nítorí irú oníbàárà alábàáṣiṣẹ́pọ̀ ọkọ ni hmm. tí ó bá dẹ̀ ti di pé iṣẹ́ dúró lọ́wọ́ ọkọ ó máa pa ìyàwó lára ó máa pa ọmọ lára ó hmm. máa pa gbogbo ìdílé lára nítorí náà irú oníbàárà yẹn tí èèyàn bá ṣe sùúrù á rí wípé ọkọ yẹn nígbà tó yá àkókò bá tó. a bi ọkọ yẹn ni pé báwo ni ti ẹni báyìí ṣe jẹ ní kíákíá yẹn kò yẹ kí obìnrin kó ṣe irú nǹkan báyẹn ó máa ń ba nǹkan jẹ lọ́pọ̀lọpọ̀. ẹ ṣeun ìyá wa mo ṣì ń bọ̀ torí mo tẹ̀ ní kan kékeré tí mo béèrè lọwọ yín ṣùgbọn bá mi ṣé ò wá wò ó pé ẹ̀tọ́ ọmọbìnrin ló ń jà fún kán tó lọ́wọ́ hmm, torí ọ̀nà ọ̀nà Hmm. pé ó sì bẹ̀rẹ̀ tájú pé gba ibi tó ti jẹun <laughs> <laughs> torí àìmọye àwọn tí ó wà lọ́rùn tó ń hmm. gbogbo ìgbà so irú nǹkan báyẹn náà ni ọkọ náà because a pè ìyàwó ẹ̀ hmm. kò ní pè ìyàwó kò ní wọ́n ẹ̀ lójú gbogbo èèyàn láti bá délé a pè ìyàwó ẹ̀ pé ah, ah, ó yẹ kó ní understanding ṣe gbogbo ni oníbàárà mi ni báyìí ni báyìí ni báyìí ni báyìí ni báyìí báyìí ẹ kí ni irú nǹkan tó wá ṣẹlẹ̀ yẹn tí yẹn ti gun aṣọ ya mọ́ oníbàárà lọ́rùn tó ti rò pé girlfriend ni tó ti ṣe tó bá jẹ́ ẹ̀yin kí lẹ máa ṣe fún obìnrin bẹ́ẹ̀. ẹ ẹ̀yà bẹ́ẹ̀ ni. ẹ̀yà bẹ́ẹ̀ ni ẹ̀bẹ̀ láàbò ṣìkà. bẹ́ẹ̀ ni ẹ̀yà bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ bá a pè yàn kó lọ bá a hmm. bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ ẹ̀jọ̀ tí wọ́n lọ máa kò sẹ́ni tí ó lè ṣe nǹkan ṣe mo ti wá bẹ tí wá bẹ náà bẹ. ok èèyàn abẹ oníbàárà pé kó má bínú kí lè á máa ṣe fún obìnrin yẹn ìyàwó ti yín gangan kí lè máa wá ṣe fún wọn tó bá dírò ẹ bá ṣẹlẹ̀. ẹ ṣe olóòtú àwọn àgbà bọ̀ wọ́n ní tí ẹ bá fọwọ́ tó bọ́ mọ̀ wí àfọwọ́ hmm. sì fọmọ́ra hmm. èèyàn á jẹ́ kí ní kí sáré gbogbo nígbà tó bá délé hmm. wàá pè é jókòó pé wàá là lọ́yẹ̀ ó lè má yè torí pé àwọn ọkùnrin gan náà la jowú jù àwọn ọkùnrin náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn ọkùnrin la jowú jù ṣùgbọ́n àá pè irú ìyàwó yẹn àá pè kalẹ̀ báyìí báyìí báyìí báyìí kò tí ò yé àjẹkò yé ló hmm. bá ti tán adé tó sọ pé jọ tó lọ lọ́rùn bóyá kó sì ní sùúrù kó sì eh. gàyà díẹ̀ fún hmm. lè ṣe yẹn hmm. so that bóyá tó bí wọ́n lómi wà tó bá ti bá ti kó bá ti rí nǹkan báyìí tó ẹ̀jẹ̀ ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ru ṣe understand ẹ̀ eh, eh, irú nǹkan báyẹn ìyẹn lè sọ pé kò bóyá ká ṣe gàyà díẹ̀ náà pé business is business then home ah, is ah, home. ẹ ṣeun bàbá wa kí n tó kúrò ní orí ọ̀rọ̀ yìí màámi mo rántí ọ̀rọ̀ kan tí mo fẹ́ béèrè lẹ́ẹ̀kan báwo gan lẹ́yìn fúnra yín ṣe ń kòpù pẹ̀lú iṣẹ́ dádì tó yẹ pé ẹ mọ̀ pé tọ̀ léni tọ̀ lọ́la obìnrin léni lójú agbo obìnrin lọ́la ní ìṣẹ́jú kan ni o. bẹ́ẹ̀ni ẹ ṣe olóòtú èmi gbàgbọ́ nínú àyànmọ́ tí a pè ní kádàrá hmm. mo dẹ̀ mọ̀ pé ètò tí ọlọ́run ní fún gbogbo wa hmm. ètò rere ni. Hmm. nígbà tá a bá ti lè gbàdúrà hmm. tó bá jẹ́ tọ̀ lénìí tọ̀ lọ́la hmm. téèyàn ti fi àdúrà sí wọn ó dá ó dàbọ̀ láyọ̀ la máa pàdé o ẹ̀bánu ọlọ́run pàdé ẹ̀ ní ṣìrìn o iṣẹ́ tó bá ti máa gbé yín dọ́gba ẹ̀wẹ̀ ní báwọn gbà táwọn bá ti bá tiwọn lọ báyẹn ìyá pọ̀ lọ́run ẹ̀yin ni mo ní o ẹni yóò gbọ́dọ̀ gbé wàhálà wá bá mi ní ọlọ́run kò dẹ̀ ní gbé wálé. bẹ́ẹ̀ òun náà lè ti gbọ́ gbogbo ẹ̀yin ará ilé yẹn mú ẹyọ kan yẹn dání ẹ̀ tó bá ṣe tún wá rújú lójú tiyín ẹ̀yẹn ti àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi àti Orísun tẹlifíṣàn ẹ lè tẹ̀ sí wa lórí Instagram lórí YouTube gbogbo èròǹgbà tiyín nǹkan tí ẹ fẹ́ kí ọkùnrin yẹn kó ṣe fúnrú ìyàwó bẹ́ẹ̀ àbí bó ṣe lè tó tó bá ṣe tún rí lọ́dọ̀ tiyín ẹ jẹ́ kí n mọ̀ àwọn máa mi sì ti sọ gbogbo àwa tó jẹ́ pé ọkọ wa ń ṣe iṣẹ́ obìnrin yẹn ká máa fi àdúrà tì wọ́n kò sí nǹkan tí àdúrà ṣe tì ẹ jẹ́ bọ́ sí abala ilé ìfẹ́ àsìkò mi sáré mi pàápàá mò ń sáré tẹ̀lé orin ẹyọ kan lẹ́ máa kọ ò ìyẹn ara lé ilé ìfẹ́ tí rìn ẹ sọ pé èdìdì ìfẹ́ ẹ ìfẹ́ yìí èdìdì ìfẹ́ yìí kò ní bẹ̀rẹ̀ kò ní òpin ẹ bá ṣe ń kọ ẹ bá máa fẹ́wọ́ yín han ọkọ ọkọ á máa fòye òrùka tiẹ̀ hàn ìyàwó ẹ̀ báyìí ẹ máa wò mí o ìyàwó máa fi òrùka tiẹ̀ hàn ọkọ ẹ̀ kó máa ṣe báyìí èdìdì ìfẹ́ ẹ̀ ìfẹ́ yìí ẹ̀hẹ́ èdìdì ìfẹ́ yìí kò ní bẹ̀rẹ̀ kò ní òpin ẹni àwọn afẹ́yọ kan lé ẹ sọ pé olùwà ló so wá pọ̀ látọ̀run ẹ̀yẹ́ mọ́kàn yẹn nìṣó ẹ̀ ọba mi wà bí wọ́n gbé eré ìfẹ́ tó ṣe kìmí lórí ètò bàbá ètò lẹ́ni lórí Orísun tẹlifíṣàn tá a wà yìí wọ́n sọ pé ẹ̀yin gẹ́gẹ́ bí aládàmọ̀ gbogbo wa la mọ̀ yín pé tẹ́ bá ti rí bá mi ẹ ti rí wọ́n ní ṣẹ̀kẹ̀rẹ̀ kí n bá wọn ròde ìbànújẹ́ ni òun lọ̀rọ̀ tí wọ́n máa ká bá wa fi àdàmọ̀ yẹn kẹ́ bá wa fi sọ fún ìyàwó yín bí wọ́n ṣe rẹwà tó kẹ́ bá wa sọ fún níṣẹ́jú kan ni o kẹ bá mi kọjú sí wọn báyìí kẹ bá mi fi àdàmú yẹn sọ fún wọn bọ́n ṣe rẹwà tó bọ́n ṣe ẹ́ nǹkan gbogbo nǹkan tó fi ń wù yín pátápátá ní ìṣẹ́jú kan ó yá ẹ gbé nílẹ̀. <laughs> èjìrè ọ̀kẹ́ hmm, hmm. ayé lolú ọyẹ kíni ti joyè ara ẹ mọkà ọyẹ kíni ti dábọ gbòrìgbò ọ̀nà yíyẹ ọyẹ kíni ti láyà kálẹ̀mí kẹlẹ́ mọ́ sí mi eh. kọ́bìnrin sàdéwọ̀rọ̀ kọ́bágúnyá ọ̀rọ̀ kọ́kọ́rẹ́ abáfífẹ́ jẹ́. táyé lolú mi tómi mm. láyọ̀ èjìrẹ́ ọ̀kín mm. púpá yẹmí mm. ẹlẹ́yinjú ẹgẹ́ ọmọ òkúlẹ̀ ọ̀wárì ní bàbá rẹ̀ ibi ẹ ti pè sí lùgbọ̀ gbẹlẹ̀ ọmọ ọ̀dọ̀ fi òkè awo níbo òkú kí sẹ́ kọ́dọ̀ fi aroko ní sọdọ fi o olúmọsẹ ẹyẹ o aya mi dara o ya torí aya o. Eh. Eh. àyà mi dára òde rẹ̀ mo ti bọ́ níyẹ̀ mi ròde yíyẹ láyẹ̀ mi bọ̀ o mo ti bọ́ níyẹ̀ mi ròde o yíyẹ láyẹ̀ mi bọ̀ o mo ti bọ́ níyẹ̀ mi ròde yíyẹ láyẹ̀ mi bọ̀ o. ó ga jù orí mi ẹ má làágì wọn o ah, ah, ó ga orí màmá wa gan ṣe ló ń dìde báyìí ah, èmi gan dà pé ó oh, kánkì ṣàsìkò ni màá tún ní kí bàbá àtúnṣe round two wọ́n sì máa tún ṣe rántù ẹ má wọrí ó dùn mẹ́yìn náà ó dùn mẹ́mi gan <laughs> ẹ ṣeun bàbá wa ah, ah. eléyìí ga ọ̀gá ọ̀gá màmí níṣẹ́jú kan ẹ ò wọ́n ní kẹ́ ẹ bá wa kí àwọn bàbá wa náà ní oríkì wọn ìṣẹ́jú kan péré torí àsìkò wa kẹ́ ẹ wá bá mi dúpẹ́ lọ́wọ́ wọn bọ́n ti ṣe ń tọ́jú yín bọ̀ láti bíi ọgbọ̀n ọdún ó mẹ́ta oríkì wọn ìwọ̀nba tẹ́ ẹ mọ̀. Ọláníyì ọmọ ajé ọmọ ajé olóògbòjò àríkútakú mm-hmm. mm-hmm. àti kọkọ lójú ogun eh, eh. ọmọ olóbì owó ọpẹtù mm-hmm. ọmọ abisokoto tó gbàmù oríṣẹ eh. ilé pàṣẹ oko mọ. ẹ kó dọ́là dání bá mi. <laughs> olówó lẹ́dùn bí mm. <laughs> ah. ìyẹrẹ bẹ́ẹ̀ o. Ah, ah, ẹ ṣe ó yẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn o tó ti ń tọ́jú yín láti bí. ẹ ṣe mo dúpẹ́ gan-an fún ìtọ́jú fún àdúrótì mm. àti wípé ẹ mú ìlérí ṣẹ mm. mo dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ ẹ bá mi ẹ ní bá mi fún wọn kìsì mm-hmm. ah, eh, ẹ̀yin kan eh, ẹ̀rí ẹ̀yin ẹ̀ moríkì ọkọ̀ tìyín ẹ jẹ́ lọ́kọ̀ ẹ lọ́kọ̀ <laughs> ó ga jù lórí ètò bàbá ètò ilé ni ẹ ṣe gan ni àdúpẹ́ tó dáa pé ká tiẹ̀ máa mú ètò yìí wá sí ìdánudúró lé ní dúpẹ́ lọ́pọ̀ lọ́pọ̀. a rí ẹ̀bùn yìí gbà láti iléeṣẹ́ Splendor Cakes eh, wọ́n ní wọ́n fẹ́ kí àwọn àlejò wa kan máa wá sórí ètò bàbá ètò kan máa ṣánwó lọ wọ́n ní kẹ́ bá wa gbé fún àwọn ọmọ nílé ẹ wò. àdúpẹ́ náà iléeṣẹ́ tó fún adé ẹ̀bùn yìí o iléeṣẹ́ Splendor Cakes iléeṣẹ́ Splendor Cakes ẹ ṣe mm. ojú òní tí ìyẹn máa rí bá ti ṣe rọ́nà gbígbà o iléeṣẹ́ yàtọ̀ bọ̀ bá gbèrú sí o láṣọ ọlọ́ láṣọ Èdùmàrè ẹ̀ adìlú mọ̀ká káàkiri gbogbo Nàìjíríà. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tí wọ́n gbà yín lálejò lọ́wọ́ iléeṣẹ́ Orísun television hmm. lórúkọ Jésù òkèlè màmá lọ àmín o awareness tó ju eléyìí tí ẹ rò lọ lórúkọ Jésù Ọlọ́run fúnra rẹ̀ á create ẹ fún iléeṣẹ́ agbára ẹ nílò ẹ̀yìn gbogbo nǹkan tẹ́ ti wá rí tó ń dùn yín nínú kò ní eh. bàjẹ́ lágbára àwọn èèyàn ńláńlá àwọn náà wá iléeṣẹ́ yín wá síbi lágbára. ẹ ṣeun èmi náà ti gbàdúrà. Eh, bẹ́ẹ̀ ni lórúkọ jésù ẹ ọ eh, bá mi àti màá mi eh, aládàmú jésù àṣẹ tí wọ́n ti pè yín sórí ètò bàbá ètò lọ́jọ́ mi ṣé máa dáhùn. àbúdá yìí ló ń bọ̀ olúwa ṣeun. ẹtí ẹ̀yà wa lẹ́nu. ẹ̀yà yorùbá sọ pé òun ní ká jẹran pẹ́ lẹ́nu fọ fún báyìí ìyẹn gan fà á èmi gan náà tún jẹ gbádùn ẹ̀ ṣùgbọ́n ó di dandan náà ni ká lọ nítorí pé ẹni tó bá lọ náà ló tún máa padà àti fẹlẹ́ ìdágbére lórí ètò bàbá ètò lẹ́ni náà nìyẹn fún ìpolówó ọjà yín bó ti máa ń sọ ẹ gbé gbogbo ìpolówó ọjà yín wá fún mi kí bá yín polówó ẹ̀ kájé kó ṣe kí ni kájé kó gbogbo ayín jẹ gbogbo ẹni tẹ́ bá fẹ́ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi at Ọ̀nàbàjọ́ Ọláwálé Facebook Twitter Instagram YouTube tẹ́ bá ti tẹ at Ọ̀nàbàjọ́ Ọláwálé ẹ máa rí mi bẹ̀ má dá yín lóhùn tẹ́mi bá tẹ̀ tí wá fẹ́ pè nọ́mbà kan lọ lórí afẹ́fẹ́ ẹ lè pé ẹ a máa dá yín lóhùn náà ní nítorí ìgbádùn tiyín náà làwa náà ṣe wà ń bì báyìí lórí Orísun tẹlifíṣàn tiwa náà ni wọ́n ti dágbére náà ní nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ilé atayọ̀ ní kí pípadé kí ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí ìfẹ́ kó máa rotate nínú ilé yín ẹ see you bye.